أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف المرسلين نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه واجعلنا ممن يستمعون القول ويتبعون احسن وادخلنا برحمتك في عبادك الصالحين وبعد والسلام عليكم ورحمة الله وبركاته أدوك يقول الله وبا وبا تصعد وادي تزود من تفسير القرآن الكريم في الأربع أدمت سورة التحريم سورة التحريم كتاب لغة لغة التحريم ونفيه تنكمين وعاد فهي متنكفلي وعلى علم التحريم سورة التحريم هو لنا رسول الله صلى الله عليه وسلم لمدينة أكما قنين سورة لما تحرم أوليها كما قنين سورة النبي أو آية هو النبي آية مثل ó sọ̀kalẹ̀ lẹ́yìn sórọ́tò ìṣòro ó sì sọ̀kalẹ̀ síwájú sórọ́tò ìṣòro òun ni sórọ́ ọgọ́rùn-ún lé márùn-ún ní títò sísọ̀kalẹ̀ rẹ̀ ṣùgbọ́n títò tí a kò sínú mushaf al òní súra ọgọ́ta lé ní mẹ́fà. ìdí tó fi sọ ní àtàrí ìṣúra tó tàrí torí pé àlejò kan wà ní ọ̀kánà ó sì ń kankan léwọ̀ fúnra rẹ̀ léètò sí ẹ̀tọ́ ni. súra náà wá bẹ̀rẹ̀ láti dá àlẹ́bí sọ̀rọ̀ àfọ́nà lẹ́bi nípa kí ló dé tó fi lè ṣe nǹkan ní èèwọ̀ fórí ara ẹ̀ láì jẹ́ pé nǹkan náà èèwọ̀ ni fún un. ìdínú fọlọ́ fi ní yá ìwà nàyè nígbà tó hábì mú má àhámà bá náà. wọ́n àlẹ́bí kí ló dé tó fi ṣe nǹkan náà ṣe lẹ́kọ̀ọ́ fún ọ tó fi ṣe léwọ̀ fún àwọn súra yìí gẹ́gẹ́ bí àtìmọ̀ṣe ni pé òun náà ní ìwúlá sábà ó láti pọ̀ pẹ̀lú sírọ̀ súra èyí àgbáyé òun súra tó sọ̀rọ̀ àtẹ́pọ̀ nínú tó wà nínú wọn ni pé wọ́n fi ara jọra ní ọ̀nà mẹ́ta àkọ́kọ́ súra àkọ́láàtì àbí súrà méjèèjì wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú bíbá àlẹ́bí sọ́lọ́lá ọ̀rọ̀ sọ́lọ́ sọ tí ọlọ́run pé àlẹ́bíkà sọ́lọ́ pé ìwọ àlẹ́bí súrà méjèèjì ló ti bẹ̀rẹ̀ lọ yá ayé àlẹ́bí. alákọ̀ọ́kọ́ lọ ẹlẹ́ẹ̀kejì súrà méjèèjì wọ́n ní àṣepọ̀ níbi àwọn àdájọ́ tó wá nínú ẹ̀ nípa ìdájọ́ tó rọ̀gbà máa ń obìnrin ìdájọ́ tó sopọ̀ mọ́ àwọn obìnrin alákọ̀ọ́kọ́ onísúra àkọ́lá ó ṣe àlàyé lórí pípa kíkọ obìnrin sílẹ̀ àti títẹ ìta rẹ̀ àti àwọn ìwọ̀ tí ń bẹ lórí ẹ̀ nígbà tí wọ́n ṣe ìta lọ́wọ́ àti àṣẹ fún ọkọ láti ṣe dáadáa pẹ̀lú ẹ̀. wọ́n túra yìí òun náà ó sọ̀rọ̀ fún apá kan nínú àwọn ìyàwó àlẹ́sọ̀rọ̀ lọ́wọ́ àlùsálà àti pé báwo ni wọ́n fẹ́ ṣe mọ̀hámádà pẹ̀lú àlẹ́sọ̀rọ̀ sálà nípa pé wọ́n máa ṣe mọ̀hámádà pẹ̀lú ẹ̀ pẹ̀lú dáadáa àti ìdẹ̀kùn àti nàfíhà. ẹlẹ́kẹta súrọ́tù kọ́lá níbi ṣíṣe èèwọ̀ fún àwọn ọkùnrin. láti kan obìnrin ní ọ̀nà tí ó gbà tọ́. ṣùgbọ́n níbí ọlọ́mbà àwọn obìnrin kan pàtó nínú àwọn obìnrin bá wà ní ọ̀sánà ni. wípé tí ẹ bá ilé kúrò náà máa wọ́n wá fi kàn yín lẹ̀ ọlọ́run yóò rọ́pò obìnrin fi rọ́pò tó àwọn yìí ni àbáṣepọ̀ tó wà nínú súrà tí ó kọjá àti ìta pàápàá jùlọ ó sọ̀rọ̀ pàtó lórí àwọn obìnrin àlejò sọlọ́mọ àwọn ọ̀sẹ̀dá ó sì dá wọn yẹn rí nípa àwọn kan tó kàn wọn tọ́lọ̀ ti parí súnà náà pẹ̀lú dídárúkọ àwọn obìnrin tọ́wà ní ọba tọ́wà ní àìsánná àti àwọn obìnrin tọ́wà ní ọ̀nà. ó ní àwọn méjì ọkọ fóun jẹ́ olórí méjèèjì ṣùgbọ́n tí àwọn ìyàwó wọn tọ́ sórí ilé gẹ́gẹ́ bí ti ìyàwó àti obìnrin kó òun fi àwà pẹ̀lú ẹnì kankan tó sì sọ orí ilé tó wà àlùjánà òní mariam ọmọ ẹ̀rọ. tọ́ àwọn tí súra yìí kó jọ nínú àwọn àlàyé ó ní ntòjọ́mọ́ ìdájọ́. ka a dá awon rí a àwọn ìyàwó ànábì Muhammad sallallahu alaihi wa sallam. bẹ́ẹ̀ tó ti jẹ́ pé àpèjúwe ni tó tọ́ fún gbogbo àwọn obìnrin táwọn náà kọ́ sí láti ara wọn. bẹ̀rẹ̀ yìí mo bẹ̀rẹ̀ pẹ̀lú ìdálẹ́bi fún ẹ̀nẹ́ni sọ́lọ́lá wa ní wọ́sálà lórí pé o ti ń kí ète èrò o ti léwọ̀ fúnra rẹ̀. àwọn afáàní tó ti léwọ̀ fúnra rẹ̀ yẹn ó ní oyin gẹ́gẹ́ bí ó ti wá nínú àdéhùn sọ̀hẹ́. torí àti tẹ àwọn ìyàwó méjì nínú àwọn ìyàwó rẹ̀ lọ́rọ̀ ìdí ló fi alẹ́ sọ àpálà tó fi omi inú rẹ̀ lé ìwọ̀kọ̀ rẹ̀ lọ́nà wa pé nípa ìbáwí àti ìpè ìgbéraga àti àpọ́nlé àmì ìpè àánú àti àpọ́nlé lọ́lọ́ ni. يا أيها النبي لما تحرم ما أحل الله لك تبتغي مرضات أزواجك wọ́n ànábì sọ́nàmọ́ àwọn ọ̀sánàmù èyí ṣe tó ń ṣe ìtọ́nà ṣe lẹ́tọ̀ọ́ fún wọn tó ń ṣe lé wọ̀ fúnra rẹ̀ torí àti wáyọ̀ náà àwọn kan nínú àwọn ìyàwó rẹ̀. lẹ́yìn náà ọlọ́run wa dá ìdálẹ́bi yẹn ó tún wá dá pàtàkì sórí apá kan nínú àwọn ìyàwó àlẹ́sì sọ́nàmà ọ̀rẹ́ ọ̀sánlá àwọn tí ó sokùn kàtí àlẹ́sì ọ̀sánlá tó fi ṣe etí ọlọ́run ṣe lẹ́tọ̀ọ́ fún un tó fi lé léwọ̀ nípa pé àlẹ́sì ọ̀sánlá sọ̀rọ̀ àṣírí fún wọn ó sì ní wọn gbọdọ̀ sọ fẹ́ẹ́ nìkan àwọn méjèèjì náà ni ìyàwó ẹ̀ àìsá àti hafsa. ọlọ́run pé àníṣà sẹ́lẹ̀m ó fi ọ̀rọ̀ pamọ́ sí owó hafsa ipe ọ̀gọ̀dọ̀ sọ fẹ́yìn kankan wà lọ sọ fún orogún rẹ̀ aisha ti fẹ́ kọ̀ wọ́n sílẹ̀ tí ọlọ́run ti wọ́n lẹ́rù tó jáde lọ tí ẹ báyìí sọra lẹ̀ sí bí alẹ́sà sálẹ̀ fi kàn yín lẹ̀ òun sì rọ òun sì obìnrin míì tí wọ́n dá àṣìyìn lọ òun sì rọ́pò. lẹ́yìn náà ọlọ́run á ìbálẹ́jọ́ padà sí ọ̀dọ̀ àwọn múmìnì ó pa wá lábẹ́ wípé kí wọ́n tẹra mọ́ iṣẹ́ rẹ̀ àti ìpáyọ̀ ọlọ́run bá torí kó lè kó lè kórí bọ́ níbi ìṣẹ́ ọlọ́run ọba kó sì fi rí àforíjì ní ọ̀dọ̀ ọlọ́run lẹ́yìn náà ni súrà yìí wá parí pẹ̀lú àpèjúwe méjì tó tóbi ọ̀kan nínú wọn lórí àwọn kékeré èkejì lórí rúmi alákọ̀ọ́kọ́ nú ẹ̀ ọlọ́run ti àpèjúwe pẹ̀lú ìyàwó kẹfẹ́rí tó jẹ́ pé ìyàwó múmi nínú ọkọ jẹ́ kẹfẹ́rí ó ní ìyàwó ànẹ́bí nù àti ìyàwó ìyàwó ànẹ́bí akwan èyí tí ìyàwó jẹ́ kẹfẹ́rí ọkọ ti jẹ́ ẹ̀rí rẹ̀ ó ní ìyàwó ànẹ́bí nù. àti ìyàwó àlẹ́bí lò. Léèfé pé àwọn méjèèjì ń bẹ lọ́dọ̀ ẹ̀ di ire. Ṣùgbọ́n wọn àsoríire torí ìdí èèyàn wọ́n padà sórí ìlú mi ọlọ́run sọ wọn ní nípa obìnrin rere tó wà lọ́dọ̀ ọkọ ẹni ibi. Tọkùnrin yẹn ò fi tí àtàrà rẹ̀ láti torí rẹ̀ ó ní ìyàwó fìràwùn. ẹlẹ́ẹ̀kẹta nígbẹ̀yìn ó ní obìnrin ọmọlábí tí ń páyà ọlọ́run ọba tí ò sọ rẹ̀ rí ọwọ́ kan ò sì kárí tó sọ ara rẹ̀ títí ọlọ́run bá ti sọ àlẹ́ta láti bí ọmọ tó tóbi ọmọ ní tàrí ọmọ ní ìtàn tó tóbi ọ̀nì ànábì ìta èyí ni pé mọ́níàm ìyá ànábì ìta. ilé tó fi hàn pé kò sí nǹkan kan tí wọ́n ń sàǹfààní nígbà pẹ̀lú àkíyàmà tó ohun téèyàn bá ti lọ. mo wà lọ́dọ̀ ẹni rẹ òun ò ní mú bí ó jẹ́ pé pé ní àti ẹni rẹ lẹ́nu wà mo wà lọ́dọ̀ ẹni bí ẹ̀yin ò ní kó torí ẹni يا أيها النبي لم تحرم ما أحل الله لك تبتغي مرضات أزواجك والله غفور رحيم قد فرض الله لكم تحلة أيمانكم والله مولاكم وهو العليم الحكيم náà ọlọ́ni ìyá ayọ̀ nẹ̀lẹ́ wọn ò tẹ́lẹ̀ àdẹ́ni muhammad sallallahu alayhi wa sallam bí ma tó hàrìmù má a hàlọ́ mọ́ ọ̀hùnlẹ̀ kí ló dé tó fi ń ṣe ní èèwọ̀ ohun tí ọlọ́wọ́ bá ti lẹ́tọ̀ọ́ fún ọ tàbí mọ̀kọ́ta àdúrà torí pé òun wá ojú rẹ àwọn ìyàwó rẹ wọ́n mọ́ ọ̀hún wọ̀nyí èyí tó ṣe yìí ọlọ́run bá ti darí jù ọ́ torí pé ọlọ́run ọba aláforíjì ni ọgbọ́n oníkẹ́ afa onímọ̀ yẹn sá oníyá ayé wa nàbí yìí lima tamda nafsaka ani halali nabi ahallahu llahu lak nabi kí ló dé rẹ lórí halal tí ọlọ́run bá ti lẹ́kọ̀ọ́ تبتغي إرضاء زوجاتك ọwọ́ ọ̀nà láti fi láti fi wá ìyọnú ọba o ti foríjì ọ́ àwọn apákan nínú àwọn apá wọ́n gba ẹ̀gbà wọ́ọ̀rọ̀ wá lórí tìrìtì lẹ́ẹ̀kọ́ sọ̀rọ̀ bá sábàbù nùzúlù áyà méjèèjì ṣùgbọ́n èyí tó dájú tó múnádóko ó ní etí àfa ìbò kẹsí tó sọ̀rọ̀ bá nínú tẹ̀sí rẹ̀ wípé áyà yìí sọ̀kalẹ̀ lórí pé. àlẹ́sà àṣàlám ó ṣe omi nínú ó ṣe ilé ìwòsàn rẹ̀ gẹ́gẹ́ bí ó ti wá nínú sọ̀fíhùn bùkárí láti ọ̀dọ̀ àìsà rọ́bì aláwọ̀ àìsà قالت قل كان رسول الله صلى الله عليه وسلم يشرب عسلا عند زينب ابنة جحش. إذا بقوقع àlẹ́sìn àkálà àwọn wọlé yan ọ̀kan nínú àwọn ìyàwó ẹ̀ èyí tá a pè ní bẹ́ẹ̀nà ọmọ ẹ̀dá. Etí máa wọlé sọ láti lọ ṣe ni pé a máa wọlé sọ láti máa lọ mú un torí pé wọ́n máa ń gbé oyin tó dáa wọ́n máa ń gbé ránṣẹ́ sí láti ìlú wọn wọ́n kọ̀ wọ́n ṣe ara. kò sí ànábì ọ̀tá mi mú oyin kan oyin tó tó jáde ẹni àwọ̀ lẹ́tọ̀ tá a mú nǹkan lọ́dọ̀ rẹ̀ á sàrọ̀ ọ̀rọ̀ ajókòó bá sọ̀rọ̀ ànábì ọ̀rọ̀ ajókòó bí ẹ yọ ọ̀gá sọ̀rọ̀ bí ẹ eléyìí ó wá jẹ́ ẹ̀sìn ọkàn fún àwọn أنا وحفصة أن أيتنا دخل عليها فلتقل له أكلت مغفير عائشة رضي الله عنها قل من بعد اللي يأتي وكلمة الله عليه وسلم لا أقول àjọ kéèké ṣe jáde ní pé gbogbo ẹnìkẹ́ni inú àwọn méjèèjì ọ̀sọ̀ ìpè èyí ti fún òun náà báyìí tí èsì kan jẹ́ kankan tí ọ̀dà sọ. wọ́n bá dé sọ̀rọ̀ ní òórùn kan báyìí ní jáde wọ́n sọ pé ìtumọ̀ rẹ̀ ní èdè ìbò èdè ìbò ń gan mo fẹ́ lè mẹ́ta mo fẹ́ lè lọ́ rè lè ṣùgbọ́n dísẹ́lẹ́rì oní olóhùn wọ́n pé pè é ó ní fọ́sílẹ̀ yìí ọ̀pùsídáì ní ìgbàlẹ̀ ìfàyà ọ̀pùsídáì ó dà pé èso kan ní ó wá ní òórùn tí ò dáa wọ́n wà ní bí bàbá pé àlẹ́sùdá fa ọbẹ̀ èso náà ní àlẹ́sùdá sọ́nà lọ́wọ́ àkọ́kọ́ ní pé náà wà láì kí ni kúntù aṣọ àbàlẹ̀ ìnà dẹ́yìnà ìbìnà ìjà rárá omi ọjọ́ ìtẹ́tẹ́ ṣùgbọ́n gbogbo bàtí máa lọ sọ́dọ̀ wọ́n máa mú eré lọ́dọ̀ ẹ̀ ó yí mú mú balẹ̀ tó wọ́n á ní ọ̀dájú pé oye tó mú àwọn oye náà wọ́n ti jẹ èso náà ìdínú ti rẹ̀ bá dín rò nínú oye náà ní àdéhùn sọ àtàlà bá sọ pé balẹ̀ àwọn òdàdà wò. في جمعي أريد إلام وقد أحلفت وستبورا لا تخبر لا تخبري بذلك أحدا ما صفرك كتاب بصرك إن كان كربا حفصة أما زي أما هو أم بعصر في كما تبعني إني مؤمنة ثم ما صفرك كتاب tọ̀ àwọn èròǹgbà wọn wọ́n sọ torí pé kí wọ́n lè lé àjẹjì kúrò níbi àti mọ wọ yàrá ìyàwó ẹ láti mọ ọrùn wọn á lò sí wọn mà gbé àdẹ́sà sálà ń kọ̀ òní òórùn tí ò dáa wọn mà pé àdẹ́sà sálà ń kọ nǹkan tó jẹ mọ́ òórùn tí ò dáa torí pé ó máa ń sọ́ra kó tó bá jọ ọ́ torí pé a máa bá màláìka jìbìrì sọ̀rọ̀ wọ́n á lo ìtú wọn lérò pé àdáńsọ àtàlà yóò mú ní pàtàkì yóò mú ní pàápàá òní wọn wá lò ìpè ní kí n mú lọ́dọ̀ Zainab ọmọ jáàsì yẹn irun rẹ̀ lọ so ìdí tó fi àdáńsọ àtàlà tó fi búra pé mi ò ní mú wa. wá ní ọ̀ṣẹ́fù buhari àti muslim nígbà náà sàtàndàm a máa ní rárá tí wọ́n bá sọ pé wọ́n gbóòórùn lára rẹ̀ ìdí nù wọ́n fi sọ pé ẹrù gẹ́gẹ́ bí ẹni ọ̀jẹ̀ èso ni lórí pé èso náà ń rún ara rẹ̀ dá ànábìfà pa sọ fún ẹ pé oyin ló ń mu wọn a sọ pé ó dàbí pé oyin tó ń mu àwọn oyin náà wọn ti jẹ èso náà ìdí náà fi fi ọ̀rọ̀ kan. so àwọn afáwọn ọ̀pọ̀ ni wọ́n sọ pé eléyìí ni ìdí tí àlẹ́sọ àgbàlám tó fi ṣe nǹkan báyà ní èrò fún ara rẹ̀ wípé ó mu oyin lágbẹ́ ọ̀dọ̀ bẹ́ẹ̀ náà ọmọ Jahsh àmọ́ àwọn oríṣiríṣi tí wọ́n gbà wá nínú àwọn ẹ̀fà wọ́ọ̀rọ̀ wípé ìdí tí àlẹ́sàlám ń tí àlẹ́sàlám ti lé wọ̀ fúnra ẹ̀ òun ni arábìnrin kan tó wá tó ní òun gun ara òun fún àlẹ́sàlám àwọn ọ̀sẹ̀lẹ̀ eléyìí ọ̀rọ̀ tó lẹ́ni kò sì wá pẹ̀lú ìsìláìlì tó lágbára àwọn afá àpò àpò ọ̀rọ̀ sí gbogbo owó pàápàá jùlọ kò tiẹ̀ jọra wọn torí obìnrin tá à ń wí nígbà tó wá wípé òun fi ara òun gun àlẹ́bí sọ́nà máa wà nínú sálà tí àlẹ́bí sọ́nà oníyàwó láì sàkọ́wọ̀ àlẹ́bí wò ó sì dú padà ọkùnrin tó wà pẹ̀lú ẹ̀ wọ́n sọ pé ya Rasulullah tó bá ti pé o ò nífẹ̀ẹ́ sí i so igi rẹ̀ bẹ́ẹ̀ ni kéde ọ̀fẹ́ àdẹ́bìnrin ọ̀dà lọ mú sàdé àti wá wọn tó wá pé pààyàn lòun ò ní ìjàpá wọn lọ́wọ́ gbogbo tó lè rí wá ó padà sílé ó túlé ó tọ́nà lórí nǹkan kan ó padà wá ó ní ya Rasulullah kò sí nǹkan kan tó wọ̀ ọ́ ọ̀dà lọ́wọ́ kọ́dà kó jẹ́ pé òkaarin tí ò ní báyìí kankan wọ́n mú wá. ó tún lọ ó tún padà pé kò sí nǹkan kan tó lórí. ó ní àdẹ́sọ̀ àkàlà bá gbé ìyàwó so ìdí ẹ pẹ̀lú rẹ̀ pẹ̀lú tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ ní kùrán láti kọ́ obìnrin náà ní kùrán yìí. ẹlẹ́ẹ̀kejì ó ní ẹ̀kọ́ wọ́ọ̀rọ̀ tó gbà wá pé alẹ́sà sálàmù ṣe máríà àtìkíyà ó ṣe lé wọ̀ fúnra rẹ̀ èyí pé ọ̀kan nínú àwọn ìyàwó ẹ̀ gẹ́gẹ́ bí ó ti wá nínú tírada òfin òun náà ó wá nínú ẹ̀kọ́ wọ́ọ̀rọ̀ tó lẹ́nu olóòkójú owó àwọn afá ní òlówó so ọ̀rọ̀ tó jọjú náà ni pé ìdí tí àlẹ́sọ àsálà tó ti ṣe kankan lé wọ̀ fúnra rẹ̀ ni pé oye tó mú ní ọ̀dọ̀ ṣe náà kọ̀ ọjà àní ìdí tó ti fi ṣe léwọ̀ wọn pé ó fi wá ìlọ́nà àwọn ìyàwó ẹ̀ torí pé àwọn ìyàwó yẹn wọ́n ti máa ń láti fi lè dènà sí obìnrin náà torí nípa tí wọ́n sọ nípa nípa obìnrin náà pé ó rẹwà àkọ́kọ́ náà òun ò sí kéde arab ni wọ́n and then ó tún ṣẹlẹ̀ pé nígbà míì nínú àwọn kàbílà míì ọlọ́run máa dá wọn dá pàápàá jùlọ àwọn obìnrin wọn. sọ zẹ́yìn àbí ń dúdà ó wà nínú obìnrin tí ọlọ́run bá jẹ wà fún. ìdí inú táwọn ìyàwó ànábì sọlọ bá wà ní ọ̀sán tẹ̀sán fún wọn ti rí ẹ̀. so eléyìí ni ìdí tó jọjú tí àná sọ àkàlà tó ti ṣe ìkankan léèwọ̀ fún orí ara ẹ̀. nítorí tó ti léèwọ̀ náà ni oyin mímu. sọ ọ̀rọ̀ náà tó ní yá àyíwá nàbí ìwọ ànábì ìpè ní gẹ́gẹ́ bí ọlọ́run ti pe ànábì ní súrà tó kọjá yá àyù àjẹbí ṣùgbọ́n ọ̀rọ̀ tí wọ́n wá sọ lẹ́yìn òfin hàn pé ànábì nìkan ni ọlọ́run bá ń bá wí òfin hàn pé gbogbo àwọn mùsùlùmí àwọn ni wọ́n wọ abẹ́ pípè náà gẹ́gẹ́ bí ìpè kọ́lọ̀ ní yá àyù àjẹbí ìdá àtọ̀nù láti tún lè ànábì. tẹ ẹ bá kọ obìnrin sílẹ̀ ó fi hàn pé àlẹ́bí ni ọ̀rọ̀ yìí ń bá wí wọ́n ní pípé ti àlẹ́bí rẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ ní ọ̀rọ̀ ló ti gbogbo àlùmọ̀ rẹ̀ ni. sọ̀rọ̀ nípa àwọn ìpè yìí a máa wáyé ní ọ̀nà mẹ́ta alákọ̀ọ́kọ́

tó yẹ pé ọ̀rọ̀ tí ó wáyé lẹ́yìn ìpè náà àwọn mùmìnì ìsọlọ́lọ́ ń bá wí kò sí àlẹ́sà àkọlẹ̀ nínú ẹ̀. lápẹjúwe pípé tí ọlọ́run sọ tó fi ní ìmà yàgùlùkọ́ náà ìdákẹ́ ìtìbà àhàdùnmá òkìlàhùnmá padà tàkùnlẹ́hùnmá òfin wọ́n àtẹ̀dárùnmá òkùnlẹ́hùnmá. قولا كريما ọ̀rọ̀ yìí ó fi hàn pé dájúdájú ànábì kan ni ọlọ́run bá ń bá sọ̀rọ̀ bí àwọn àlùmọ́ rẹ̀ gẹ̀gẹ̀ ní ń bá sọ̀rọ̀ torí tá a bá ń sọ̀rọ̀ òbí méjèèjì ànábì kan sálàmù òfin òbí méjèèjì kàkàtà yé kò sì ní òbí méjèèjì lẹ́yìn tó fi hàn pé àwọn mùsùlùmí tá a jẹ́ àlùmọ́ rẹ̀ gangan ni ọlọ́run bá tẹ ojú ọ̀rọ̀ kan. nígbà míì sì ni a jẹ́ pé ọ̀rọ̀ tí wọ́n dojú kọ tí wọ́n pè lẹ́yìn ọ̀rọ̀ ni tó jẹ́ pé ànábì nìkan lọ́lọ́run bá wí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ lọ́jọ́ ni wàmúrà àtẹ́nu nílẹ̀tẹ́nu ìwọ́n àbàtì náà sàálì nàbí. إن أراد النبي أن يستنكحها خالصة لك من دون المؤمنين أرأيه في القيع النبي الثاني ولا أراجع وجوه أو علوم ونوع والله أعلم ṣùgbọ́n lẹ́yìn ọlọ́ni ayọ̀ ànàbí wọ ànàbí bí ma tó hàrìmú ma àhàmàmà òun láka èé ṣe tó ń ṣe léèwọ̀ nínú tí ọlọ́wọ́n bá ti lẹ́tọ̀ọ́ fún ọ. dàpẹ́rì màrúbọ́ọ̀dà zuwájì ọ̀n wá ìyọnú àwọn ìyàwó rẹ̀. gbogbo ọ̀rọ̀ yìí pátá àlẹ́bí ni ọlọ́wọ́n bá dojú ọ̀rọ̀ ọ̀gáràn kan. ìmọ̀ràn kan wá wá lẹ́yìn rẹ̀ pé kọ̀dé fáwọn ọ̀gbọ́n òun wípé tí ẹ bá ilé búra ohun tí ó sọ ìbúra yìí di ẹ̀tọ́ báyìí báyìí báyìí eléyìí ẹ pé ọ̀rọ̀ yìí gbogbo àlùmọ́ alẹ́sọ̀ àsálà ni ọlọ́run bá wọlé bí. والله أعلم والله غفور رحيم ẹni pé ọlọ́run bá orí jẹ́ nípa tó ṣe níbí tọ́jọ́ máa ẹ̀sẹ̀ torí a gbọ́dọ̀ ṣe nǹkan léwọ̀ èyí tí ọlọ́run bá ti ní èèwọ̀ tí ò ṣe léwọ̀ a ti gbọ́dọ̀ ṣe nǹkan lé ẹ̀kọ́ ní ti ọlọ́run ti léwọ̀ tó bá tiẹ̀ wá tẹ̀lé pé èèyàn ṣe tàhírí tàhírí olùhàlẹ́ àti. ẹ̀kọ́ àtẹlẹ́wọ̀ sí nǹkan yẹn ó mú kí nǹkan náà kọjá ẹ̀wọ̀ kò lè mú o. ènìyàn tó bá sọ nǹkan tó jẹ́ ẹ̀kọ́ ni tó sọ dé ìwọ̀ fún ara rẹ̀ eléyìí ò lè sọ nǹkan di èèwọ̀ òun ló fúnra rẹ̀ ṣùgbọ́n wà ní ẹ̀tọ́ gẹ́gẹ́ bó ti wà tó ìdí nù tí ọlọ́run ti sọ àwọn tó máa ń ṣe nǹkan léèwọ̀ lórí wọ̀ ìdáhùn láyà kúrú nà mú kàrọ́ nínà tó níwọ̀tú ọ̀rọ̀ wọn èyí tí wọ́n sọ ni ọ̀rọ̀ tí ọ̀dà ọ̀rọ̀ tó jẹ́ rọ́ tí èsè dòdò tí èsè òdòdò torí bẹ́ẹ̀ ṣíṣe ẹ̀tọ́ léèwọ̀ òun nǹkan náà tàbílé ìwò yẹn kọjá ìwò lórí pé ọlọ́ni wàlá àtàkùrú lè máa dákìpọ̀ àìsínà tuntun àìsínà tuntun àìkẹ́bìrẹ̀ هذا حلال وهذا حرام لتفتروا على الله الكذب أما كما صار ọ̀rọ̀ tí a máa ń tó ń sọ nínú ìwé wípé nǹkan báyìí haram ni nǹkan báyìí halal ni. nǹkan báyìí halal ni nǹkan báyìí haram ni. لتفتروا على الله الكذب torí àti wá irọ́ àdápa irọ́ pé ti fi ọlọ́run lọ́rùn pé ọlọ́run sọ bẹ́ẹ̀ sọ ohun tí èèyàn bá fi lé sọ pé nǹkan náà ẹ̀kọ́ ni kò mú sí nǹkan náà kó di èèwọ̀. bákan náà ọlọ́run tún ní kún àrà ètò máa ń dábà máa wò lẹ́kùn lórí skin فجعلت منه حراما وحلالا قل آه الله أذن لكم أم على الله تفترون ẹ sọ fún mi ẹ rí àwọn ohun tí ọlọ́run bá sọ̀kalẹ̀ fún yín ní àrísìkì tẹ wá mú àwọn kẹlú ẹ tẹ sọ ní èèwọ̀ fúnra yín tẹ wá mú àwọn àmì inú ẹ tẹ sọ di ẹ̀kọ́ fúnra yín ẹ̀kọ́ fún mi tí ọlọ́run fún yín láti àtìṣe bẹ́ẹ̀ àbí ń pa fún ọlọ́run ọba ń pa ọlọ́run ọba gbogbo eléyìí mo fẹ́ pé àwọn nǹkan kò sọ di èèwọ̀. tọ̀ àwọn afáàní tí èèyàn bá pè nǹkan ní èèwọ̀ fún rẹ̀ tó sì jẹ́ pé nǹkan náà halal nǹkan náà ó ti di ìbúra ó sì ti padàdà kéèyàn ṣe kàfàrà kó tó di pé nǹkan náà máa jẹ́ ẹ̀tọ́ fún un so ẹni ó ṣe nǹkan ní èèwọ̀ fúnra ẹ̀ tó ṣe pé nǹkan náà ẹ̀tọ́ ni so bí ẹni tó búra ni pé wà láàyè ìlú ṣe nǹkan báyìí máa bó tilẹ̀ jẹ́ pé nǹkan tí olóòwò yìí ṣe náà ẹ̀kọ́ ni fún láti ṣe so wọn láti ṣe kàfàrà ìbúra yóò ṣe kàfàrà ìbúra. sọ gbogbo ẹnikẹ́ni tó bá ṣe nǹkan jíjẹ àbí nǹkan mímu àbí nǹkan wíwọ̀ sára tó bá wá sọ pé ó ti dèwọ̀ fóun tọ̀bí ìgbà tó búra ni wọ́n láti ṣe kàfàrà síwájú kí nǹkan náà kó tó lè jẹ́ ẹ̀tọ́ fún un náà. náà ọlọ́ni ọ̀dẹ̀ fọ́rọ̀bọ̀ lọ́wọ́ lẹ́kún tàfínàtà àìmáàlì dájúdájú ọlọ́run bá ti ṣe òfin ìtàn ìbúra ẹni ọ̀daràn tó búra lórí ohun tí ò ní lè tí ò ní lè ṣe ìtàn ọ̀ràn náà ọlọ́run bá ti ṣe àlàyé rẹ̀ wọ́n mọ́ ọ̀rùn mọ̀ọ́lá fún ọlọ́run ọba ní ó ní olùdarí yín ó sì ní olùfẹ́ yín wọ́n wà láàyè olùhàkìm ó sì ní olùmọ̀ ọba tí ó gbọ́n ọ̀jọ̀gbọ́n. àfáwọn nínú yẹn gbà ó ní ọ̀dẹ̀ṣàwọ̀ àmọ́ lakum ayyuha al dájúdájú ọlọ́run ti ṣe ìlànà àti ṣẹ̀ríà. ó ti ṣe kalẹ̀ fún yín tàkìlélù àìmánìkùn láti sọ ìbúra yín di ẹ̀tọ́ bí àdáyé kàfọ́rọ̀ ti àǹhà láti ṣe kàfọ́rọ̀ lórí ẹ̀ wàyí ìfàmù aṣọ ìlọsáàtì òní kí ẹ fún àwọn aláìní kí ẹ fún wọn ló ń jẹ àwọn mẹ́wàá kí ẹ fún wọn ní kí wọ́n jẹ tó ń tí wọ́n fi kó àṣírí ara wọn ọ̀hún tàhírírù ọ̀rọ̀ kọ̀ọ̀rọ̀ tẹ́ẹ̀bà wa lè ṣe yẹn ẹ̀wá ẹrúbìnrin kẹsọ́ di ọmọ kẹsùkú ẹrú ẹrú lọ́rùn rẹ̀. bàbá lámúyẹ́dì ẹni tí ọ̀bá wa rí ohun tí ó fi ṣe mẹ́tẹ̀ẹ̀ta yìí kọfíyàrú sàlátàtì ẹ̀mí àwọ̀ kọ́gáwẹ̀ àwọ̀ mẹ́ta wàlláhùn náà fẹ́ràn wọ́n mú ta wà lẹ́yìn òmùrọ̀ fún ọlọ́run ọba òun ni olùrànlọ́wọ́ yín ó ń ti ní ó ń darí gbogbo àdámọ̀ yín wọ́lọ́wọ́ làálẹ́ bímọ yóò ṣe òkú fàyà ṣùgbọ́n òun ọlọ́run ọba ọba olùmọ̀ni ọmọ tí ó tọ́jà fún yín láti ṣe ìdínú tó fi ń ṣe ní ṣẹ̀rí àkùnmí alhakim ọba ọ̀jọ̀gbọ́n ni fi àkùnwá nínú tí ń sọ àti nínú tí ń ṣe níṣẹ́. tòlú bí ó fi hàn pé ẹnikẹ́ni tí ó bá ti kankan lórí àtúnra rẹ̀ bẹ́ẹ̀ ni ó fúnra rẹ̀. etí ó fi tán ọ̀ràn rẹ̀ ó ní kàfárà. kàfárà yẹn sì ní yálà kó wá tálíkà mẹ́wàá tí ó kò lóúnjẹ tí ó ń mú yòó àbí wá tálíkà mẹ́wàá tí ó fún lásọ tí ó fún wọn lásọ láti tuntun òun wọn àbí kọ́ wá ẹrú bìnrin tí ó tún òkùnrin ọkùn ẹrú lọ́rùn rẹ̀. ẹ tí ọba wa rí mẹ́tẹ̀ẹ̀ta yìí láti ṣe kọ́ wá gbààwẹ̀ mẹ́ta eléyìí ni ó fi fún ọ̀ràn tó dá nípa pé ó ṣe ẹ̀tọ́ ó ṣe ilé ìwòsàn ọ̀rọ̀. kàfàrà yìí ọlọ́run bá ti ṣe ní àlàyé lẹ́kùnrẹ́rẹ́ lórí láyọ̀ akínukùn ọ̀hún ìlẹ́gùn sí àìmánìkùn wàláàkì yọ̀ akínukùn ìmá àkọ́tùmù àìmán ọlọ́run bá ò ní mú yín kò ní mú yín ní ẹlẹ́sẹ̀ ní ìdúrà tẹ̀ ní ẹsẹ̀ fi ń ṣeré ìbúra àwàdà ọlọ́run ní mú yín pẹ̀lú. الشعر ولكن يعاقبكم بما عقبتم الايمان ṣùgbọ́n yóò mú yín pẹ̀lú ohun tẹ́ ẹ kúra pẹ̀lú òdodo pẹ̀lú ìfẹ́rinlẹ̀ wípé lóòótọ́ lóòótọ́ ẹ̀ ń búra lórí nǹkan bá sọ ọlọ́run yóò irú ìgbà tẹ́ ẹ bá wá búra tẹ́ ẹ pé ìbúra yín ọ̀rọ̀ tó wé rẹ̀ fún miskin mẹ́wàá kẹfún lóúnjẹ ní áwùsọ̀tì máa tún fẹ́ ìlú rẹ̀ àyè ìkọlù nínú irú oúnjẹ tẹ́ ń fún àwọn ìyáálé yìí jẹ́ lé irú ẹ̀ náà lẹ́sùn ní ẹ̀sẹ̀ àwọn ìtúwàtò bòlù àbí tẹ́ ẹ dákọ̀ bọ̀ wọ́n lọ́rùn àwọn tàhírí rọ́kàbà àbí tẹ́ ẹ wá owó pẹ́ẹ́rú ẹ̀yẹ kẹ́ẹ̀tú okùn ẹ̀rú lọ́rùn rẹ̀ fọ́mọ̀ lẹ́mú yẹ́n ti fọ́sọ̀ yàwó fàlàtà ìyàwó ẹ tí ọ̀bà wa rí yọ wà gbàwẹ̀ ọjọ́ mẹ́ta dáàdì kàtà fọ́ọ̀rọ̀ sọ̀rọ̀ ìmáyé eré ni kàfáàrọ̀ ìbúra yín ìbúra dẹ́kun eléyìí ni kàfáàrọ̀ ìdá àlẹ́fùtùm tẹ̀ bá búra. ẹ̀bọ̀wọ́rọ̀ wọ́n bẹ́ẹ̀ ní sọ́dọ̀ máa wà ní ọ̀sán náà. ó ti kàfàrà ìbúra rẹ̀ ó sì tú òkú ẹrú lọ́rùn ẹrúkùnrin àbí ẹrúbìnrin tó ní ìtọ́fẹ̀lẹ̀ nípa pé ó oye léwọ̀ fúnra rẹ̀ láti mú wọ́n ní àdẹ́sọ́ àkànnà wọ́n ti kàfàrà wọ́n gbọ́ ọmọ òun láàbùn ọlọ́run ọba ni olùrànlọ́wọ́ yín. ليس لأحد أن يحرم ما أحل الله torí pé kò sí àtẹ́lẹwọ́ ẹnìkan láti ṣe léèwọ̀ ní láti ṣe lẹ́tọ̀ọ́ ntọ́nà ṣe léèwọ̀ bẹ́ẹ̀ sì ni àṣẹ kan kò sí lọ́wọ́ ẹnìkan láti ṣe léèwọ̀ ntí ọlọ́wọ́ bá ṣe lẹ́tọ̀ọ́. fàyìnfà àdàlẹ̀ ìsáàlù ṣe àmìlẹ̀dàlẹ̀ ẹnikẹ́ni tó ṣe wúrú tó ṣe rú ilé láyà ní àkìdú lọ́mú sọ́ọ̀kì lòdì ọ̀pá dandan lọ́rùn rẹ̀ láti má jẹ́ pé òní ń ṣe tó lòun òní ṣe lọ. wàlúwàhùn mọ̀tà wà ní àwòrán wa kú yàrá sórùkùn àdá ìlú. ọlọ́run ọba ọlọ́darí yín ó sì ní ọ̀ràn yín lọ́wọ́ lórí àwọn ọ̀tá yín. tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ ní tẹ́sí ní kẹ́sì kàfárà lórí pé búra kẹ́sì kọ̀ntínú láti máa ṣe tẹ́lẹ̀ ní ṣe kẹ́ẹ̀tọ́ àríyẹ́ ṣe wọ́wọ́ làálímù alhakim torí ọlọ́run ọba ọba olùgbẹ́ni ọmọ tó dáa fún yín ọmọ tí ò sì dáa fún yín alakim ọba ọ̀jọ̀gbẹ́ni ó sì gbogbo lórí gbogbo tí ń ṣe ní ṣẹ̀rí àfún yín wọ́n pé ohun tó máa jẹ́ mọ́síláhà yín o. ṣùgbọ́n àwọn àfà wọ́n ṣe ìyapa ẹnu lórí kí ni tí àlẹ́sà àfáàlà tó ṣe léwọ̀ fúnra rẹ̀. ǹjẹ́ tàhírìmù mùjábọ̀dà àníyànmí ǹjẹ́ àlẹ́sẹ̀ tẹ́lẹ̀ wọ̀ra sọ́lá ìjẹ́ kó búra ṣe pàtàkùnù tàhílàtì wọ̀tà àlékọ̀tù ní tàhírìmù mùjábọ̀dà yóò wá jẹ́ pé tàhílà ìsọdẹ̀tọ̀ tí àlẹ́sẹ̀ àsọ̀lẹ̀ ṣe ìdẹ́ ìsọdẹ̀tọ̀ lásán ní ilé ẹ̀jẹ̀ pé ìbúra ń bẹ pẹ̀lú ẹ̀ ẹni pé kò sí kàfàrà ń bẹ pẹ̀lú àbí ìkọ́jẹ́ pé ìṣeléwọ̀ tó ṣe yẹn tó ṣe pẹ̀lú ìfura ni gẹ́gẹ́ bí a ti kà nínú àdéhùn sọ̀hìn tó wà nínú buhari yóò wá jẹ́ pé alẹ́sọ̀ àtàlọ́ tẹ̀tẹ̀ ìlà èyí pé ó ṣe lẹ́tọ̀ pẹ̀lú ṣíṣe kàfàrà ìfura tó mú. alákùnrin hàn ó láti kà nínú àdéhùn sọ̀hìn so àwọn ẹ̀yà apẹ̀rẹ̀ tó wá láti ọ̀dọ̀ àwọn olùmọ̀ kò ṣe pàtàkì mọ́ torí pé àdéhùn tó wà àfọ̀hẹ́ ti agbọ́kànlé. bákan náà ọlọ́run kò gbà fún wa láti máa ṣe nǹkan ní èèwọ̀ láwọn nǹkan tó ṣe lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ sì ni ẹ̀ṣẹ̀ ńlá ni pé yóò ṣe nǹkan lẹ́kọ̀ọ́ lórí tí ọlọ́run máa fi léwọ̀ ọlọ́run máa ní yáyọ ẹ̀lẹ́dí na àrùn láti hàrìmú ọ̀yìn bá ti máa àhàmọ́ ọ̀hún lẹ́kùn wálé àtẹ̀sẹ̀dùn ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ má ti ṣe àwọn dáadáa tọ́lọ̀ ti lẹ́kọ̀ọ́ fún yín ẹ má ti léwọ̀ lórí ara yín o ọlọ́run ọ̀fẹ́ àwọn tó máa ń kọjá ẹnu àlà ẹ má kọjá ẹnu àlà torí pé ẹnu àlà ni kéèyàn ó ṣe nǹkan lẹ́tọ̀ọ́ àbí kó ṣe léèwọ̀ ọlọ́run ọba nìkan ò ní ọba ẹlẹ́tọ̀ọ́ kò sì ní ọba ẹlẹ́wọ̀ kò sí ẹlòmíì nílé ayé tó ṣe nǹkan kan lẹ́tọ̀ọ́ fún yín àbí tí ó ṣe nǹkan lẹ́wọ̀ àyàfi tọ́lọ́ bá ṣe lẹ́tọ̀ọ́ àbí tó ṣe léèwọ̀ torí ìdí èyí ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ má ti máa délé wọ̀ àwọn nǹkan dáadáa dáadáa lóríṣiríṣi tọ́lọ̀ ń ṣe lẹ́tọ̀ọ́ fún yín ẹ má kọjá ẹnu àná. ṣíṣe bẹ́ẹ̀ ìkọjá ẹnu àlàyé. náà aya ẹlẹ́ẹ̀kẹta ó ní àyà tó tọ́lọ̀ fi bá àwọn ìyàwó àlejò ọlọ́run àlejò tọ́lọ̀ tọ́lọ̀ tọ́lọ̀ وإذ أسر النبي إلى بعض أزواجه حديثا فلما نبأت به وأظهره الله عليه حرف بعضه وأعرض عن بعض فلما نبأها به قالت من أنبأك هذا قال نبأني العليم الخبير ọlọ́ni wọ ìdá sábọ̀ nàbí lu ìlà báàbí àtúwájì àfihàn ẹrántí nígbà tí ọ̀rọ̀ àdébùkà sálà tó ṣe ọ̀rọ̀ ọ̀kọ̀ ní ọ̀dọ̀ àwọn àwọn kan nínú àwọn ìyàwó ẹ̀ falamma nabba bihi ẹni tó fi ọ̀rọ̀ ọ̀kọ̀ pamọ́ sọ́dọ̀ nígbà tí ó sọ jáde tó gbé ọ̀rọ̀ náà jáde pẹ̀lú míì ó wá rò pé àdẹ́sà sálẹ̀wò ní mà nígbà tí ó ti sọ bẹ́ẹ̀ ni mọ̀láìkà ti tó ètò asọ́kànnà ìta àtàlà ọ̀rọ̀ tó sọ fún lágbájá ó ti pàṣẹ lómi náà ọ̀rọ̀ ìyàwó rẹ̀ wọ̀. so ó wá di pé ntí àlẹ́ mi ṣe ni pé a máa gbójú kúrò. lọ́dọ̀ àwọn tí bẹ̀rẹ̀ pẹ̀lú wọn yọ yìí wọn kò ní bí kíkà wọn kò ní jẹ́ rí ojú tuntun rẹ̀ pẹ́ẹ́pẹ́ẹ́ àwọn ọ̀pọ̀ àwọn àwọn kan nù wọn fún wọn fún wọn bá sọ̀rọ̀ wọ́n bá sọ̀rọ̀ wà á àwọn àǹbá àwọn míì nù wọn. tí wọ́n bá ti fi yóò dojú kó o. Fàlámà nàbà àdé nígbà tí ẹni tí ọlọ́run tí a nípa àtàlà tó fi ọ̀rọ̀ ọ̀pọ̀ sọ́dọ̀ tó ti sọ jáde ọ̀nà man alùpà àkàrà àgbà. Ta lọ sọ fún ẹ pé mo sọ fẹ́ nìkan. Tẹ́ ẹni ọba wúru àbùkè fẹ́fẹ́ ni wọ́n mọ̀ yóò rò pé àdébí ọ̀gbìn. Nígbà náà mi sọ fún pé ọmọ tí mo sọ fún ọmọ oníkálù sọ fún ọ pé mo sọ fẹ́ nìkan. kọ́lá nàbà àdé àlàáfíà kọ̀bí rẹ̀ ẹni ọ̀sọ̀ fún mi ó ní ọlọ́run ọmọ onímọ̀ ohun tí máa fún yẹn nínú ohun tí yàn wọ́n ìlú ọ̀sọ̀ fún mi. sọ níbí ó padàdà kí ara rẹ̀ ó tutù torí pé ó ti mọ̀ pé dájúdájú ọlọ́run bá máa bá lẹ́nu kàwọ́ sálẹ̀ ọ̀sán láti ọ̀nà wáhàyè ó sì lè sọ fún pẹ́tọ̀ ọ̀rọ̀ tí wọ́n sọ fún un ẹni ọ̀sọ̀rọ̀ fún un ti sọ jáde o. afa oníwèé ẹ̀ka ó ní wàhíd àtàbọ̀ nàbí yóò ìlà àzọ̀jẹ́ kìí hafsa nígbà ọ̀rọ̀ àlẹ́sà sálọ sọ ọ̀rọ̀ fífi ọ̀rọ̀ ìkọ̀kọ̀ kan fún ìyàwó rẹ̀ hafsa. فلما أخبر به عائشة رضي الله عنه nígbà tí ó wá fún àìsà ní owó ọ̀rọ̀ náà wà ọ̀pọ̀lọ́ àwùmọ́ wà là ìṣẹ́ ìhá fèrò ọlọ́run wá jẹ́ sí àlẹ́bí ọmọ pé ìyàwó tó sọ̀rọ̀

nígbà tó wá fún oníròyìn ìṣẹ̀lẹ̀ tó sọ jáde ní àwọn ọ̀rọ̀ náà kọ́lá tí wọ́n ń àkọ́rọ̀ àbíyá rẹ̀ lọ́wọ́ sọ pé ta ló sọ ní ìlú ilé kọ́lá àkọ́rọ̀ ní lọ́hù àkọ́rọ̀ ní ibi lọ́hù làálẹ́ ìlú ìkọ̀bí ọlọ́run ọba ọmọ onídìmọ̀ ọba tí máa fún yẹn ní ìròyìn tí mo mọ̀ olórí fún mi alẹ́bí látàkùn àlẹ́ yìí ọlọ́run ọba tí nǹkan kan pamọ́ fún un ló ṣàlàyé ẹ̀kọ́. Áyà yìí ó ṣe ìṣára lọ síbi àwọn nǹkan tó jẹ́ social activity àwọn nǹkan tí máa tẹ̀lé láàrin ara wa ọkọ láyà àbí ó sọ̀rọ̀ family àbí ó tẹ̀ tẹ́lẹ̀ pé láàrin ọ̀rẹ́ alákọ̀ọ́kọ́ náà ni pé anáwó la máa nì mílẹ̀ ìbá àti ìsàbẹ̀lẹ̀ ìsra ìlà máa ń tàkàn ilé ìlú zọ́jẹ́kín àwòsàn bí kì í. ibẹ̀ pé ṣe aburú ni kéèyàn sọ nǹkan tó jẹ́ ọ̀rọ̀ ìpàkọ́ ní tí ì ṣe ọ̀rọ̀ téèyàn fẹ́ káwọn ọ̀pọ̀lọpọ̀ ìwọ̀n mọ̀. téèyàn wá sọ fún ọ̀kan náà àwọn ìyàwó ẹ̀ àbí ìyàwó ẹ̀ tó ní àbí ọ̀rẹ́ rẹ̀ pé lágbájá mo rò fẹ́ fi ọ̀rọ̀ kan pamọ́ sí ọlọ́dọ̀ mọ́ fún yẹn lórí pé sọ ọ̀rọ̀ kan ọgbọ́kàn rẹ̀ tó sì jẹ́ pé ọgbà gbọ́ pé kò ní tọ́ jáde. ẹlẹ́ẹ̀kejì ó ní pé yẹ́dìwò àlàmà ìsàkàmà àlàdíta ẹ̀yà tó mọ̀ wọ́n. ọba dandan ọ̀ràn yẹn ni lórí gbogbo ẹni tí a fi ọ̀rọ̀ sí lọ́dọ̀ kọjá ọ̀rọ̀ ọ̀ràn yẹn ni fóònù náà kojú ọ̀rọ̀ náà sí ikọ̀ ọ̀kọ́ jáde eléyìí ká tó rí nínú ọ láàrin wa ọ̀nà ọ̀nà òde torí pé bí ẹni wọ́n sọ̀rọ̀ fún un ó fi gbàgbọ́ tó gbọ́kànlé pé kò ní sọ̀rọ̀ lẹ́yìn bẹ́ẹ̀ ló náà ní ẹlòmíì tó gbàgbọ́ tó gbọ́kànlé kíkó òun náà ní sọ jáde yọ wà sọ pé mo ní ọ̀rọ̀ pẹ̀lú ọ̀rẹ́ mi wọ́n ti fẹ́ẹ́ sọ ọ̀gbọ̀ ọ̀rọ̀ náà wọ́n sọ pàmò sí i lọ́wọ́ ó ti parí ó ti sọ kò jẹ́ ọ̀rọ̀ ìpamọ́mọ́ torí pé tó bá ti di etí méjì mẹ́ta ó ti di sí àrùn ọ̀sọ̀ká ìlú. torí ẹlẹ́ẹ̀kata tí wọn náà sọ fún òun náà sí lẹ́nu míì náà tó ń lọ fọkàn tán òun náà sọ fún bí ọ̀rọ̀ òjò wa lọ rò. tó ó pa dandan fún ẹni akọ̀rọ̀ fún ó fi síbi àti sí ẹlẹ́ẹ̀kẹta أنه يحسن التلطف مع الزوجات في العتب والإعراض عن الاستقصاء في الذنب ولكي يجيبوا الخباء تبصر pàápàá jùlọ láti ọwọ́ ẹ̀ńtọ́jẹ́ ìyàwó èèyàn ntúndàájì oníkéèyàn ṣe ìlẹ̀kùn bọ́yá pé téèyàn bá bá wí gan téèyàn bá bá wí wọ́n bá wí pẹ̀lú pẹ̀lẹ́ ó sì ṣe ní ṣókí nípa pé yóò fi ìbínú rẹ̀ hàn torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀dá aláṣẹ̀ṣẹ̀ ni wá ọ̀wá ní tuntun orí ìlú kó wá ní ìjà tí wọ́n yọ ọ́pọ̀ rárá o eléyìí tó kí ayọ̀ àdájí kó ṣe tó kí nígbà tí ó bá bínú sí i. bẹ́ẹ̀ náà ni bó o ti tẹ́ láàrin ìlé rẹ kò sọ̀rọ̀ kankan mọ́ láàrin ìlé rẹ rárá o eléyìí o ti pọ̀ jù àṣìṣe lábẹ́ ni ẹlòmíì náà yóò ti tẹ̀ ìwọ náà ti lè ṣe àṣìṣe gbà mí ní irú ẹ̀ ọmọ wa rẹ náà ọlọ́run adójú ọ̀wọ̀ kan àti aisha ó ti bá ní ó wọn wí ní ìbáwí tó le ọlọ́ni. إن تتوبا إلى الله فقد صرت قلوبكما وإن تظاهرا عليه فإن الله هو مولاه فإن الله هو مولاه وجبريل وصالح وجبريل وصالح المؤمنين والملائكة بعد ذلك ظهير ọlọ́ni in tatuba ila الله faqad sagat qulubukuma bẹ́ẹ̀ tí wọ́n bá ń sọ́dọ̀ ọlọ́run ọba ẹ ti tàtìpé ọkàn yín ó ti tẹ ó ti tẹ̀wọ̀n ó ti tẹ ẹran sí agbọn ẹni tí ò dáa torí pé ìdí tẹ́ fi ṣe ló rẹ̀ ìdí tí ò dáa ni ó ti pọ̀ ju àní kóbìnrin ọmọdé òun owó tí ó wàá pa ẹlòmíì la kò dáa pápá jùlọ ọkọ èèyàn ẹni tí ó jẹ́ ọkọ̀ èèyàn tí wọ́n tó ní ṣe lọ́fàkọ̀ lórí èèyàn kò dá kéèyàn òṣèlú irú àti lára. wàyí ń dàbọ̀ àwọn àlẹ́ lọ́pẹ́ gẹ́gẹ́ bí ẹ ti para ẹnu pọ̀ láti ṣe tẹ́ ẹ ṣe tẹ́ ẹ bá tún wá pọ̀ náà wípé ká ẹ lè dúró náà máa kẹ́ ẹ wá ìrànlọ́wọ́ ara yín wàyí ń lọ́wọ́ ha. wúwà ọ̀la ọlọ́run ọba omi alárẹ̀sí rẹ̀ wá dìbìrì dìbìrì náà wà òun náà wà lọ́wọ́ alárẹ̀sí rẹ̀ wọ́kọ́lẹ̀ olùmọ̀mìnì bákan náà gbogbo àwọn àlẹ́yìn máa wà wọ́n mọ̀lá ìgbà tó bá ọ̀yẹ́ gbogbo àwọn pátá gbogbo wọn náà ẹ̀yìn rẹ̀ ni wọ́n wà. tẹ́ẹ̀fì lè pa àlẹ́sà àlọ́ lára kò sí nǹkan kan tẹ́ẹ̀ lè ṣe torí pé ọlọ́wọ́ ọba yóò rà sí i bẹ́ẹ̀ ni jibril àti gbogbo àwọn mòmí ní pátá bákan náà àwọn mọ̀láìkà gbogbo pátá ẹ̀yà lẹ́yìn ló wà. afa alùmọ̀ọ́dún yẹn sọ̀rọ̀ ní ìtọ́jìá حفصة وعائشة إلى الله وقد وجد منكما ما يجب التوبة tí ẹ bá lè padà tẹ tẹ wá forí jù lọ́sọ́dọ̀ ọlọ́run wa ẹ̀yin méjèèjì ẹ ti ṣe nǹkan tó ń jọmọ́ kẹ ẹ wá forí ẹ ṣe ọyẹ kẹ ẹ wá forí tó tẹ̀ lọ síbi nǹkan tí àlẹ́ gbà ń kọ́ ojú òfẹ́ oní ọkùnrin fẹ́ lọ tẹ́lẹ̀ fẹ́ lọ ṣe tí òní tí òní tó bá ní méjì ṣáì ṣègùn yìí níbi tẹ́ ẹ sọ ọ̀rọ̀ ṣègùn rẹ̀ ẹ sọ jáde. wàyí tẹ̀tẹ̀ àwà náà àlẹ́ yìí bí màá yẹ sóòrò tẹ́ ẹ bá ti wà á darí pọ̀ láti dé ẹ̀rọ ya ẹ̀rọ láyé lọ́wọ́ ní ìjọba ìbànújẹ́ fún àlẹ́ fún àtàlàmù àti tó lè pa lára fàyínà pa wà nílùú àdẹ́kọ̀ ọlọ́run ọba òní olùrànlọ́wọ́ rẹ̀ ó sì ní alárànṣe rẹ̀ wọn náà sì wà jìbìrìlù ọ̀sán ní olùmọ̀bìnrin bákan náà jìbìrìlù òun náà ẹ̀yìn àdẹ́bì lọ́wọ́ bẹ́ẹ̀ ni gbogbo àwọn múmi ní pátá àwọn náà ìyá àdẹ́bì wà. والملائكة بعد نصرة الله أعوانه أعوانا له بني مبا وملائكة لني لو لو مبوانا النبي نوانا لو so eléyìí ẹ pé kò sí nǹkan kan tẹ ẹ ṣe so nǹkan rọrùn fún yín jù òun náà ní kẹ kí wà lọ sọdọ ọlọrun ọba kẹ tọrọ àforíjì lórí nǹkan ẹ ṣe yìí. ṣe ìrànlọ́wọ́ tó lágbára jù tó fi kí àdẹ́sọ̀rọ̀ máa wà ní ọ̀sánà lẹ́yìn lórí kíni lórí àwọn ìwọ̀n rẹ̀ tí àwọn ìyàwó rẹ̀ wá lágbá tó wà ní. ìdí ni pé kéèdì obìnrin ó lágbára ọlọ́run náà sọ pé ìnàkéèdà ń ná àbíyìn péèjì wọn ó tóbi kọ̀ kódà ó lè ti àpáta ńlá ó lè tù wó tó ìdínú ó pa dandan ká wá ìrànlọ́wọ́ ọlọ́run ọba lórí àwọn láyà wa. ẹlẹ́ẹ̀kejì ni pé ìṣára wa níbi àyà yìí pé ohun tó lè bí àlẹ́bí sọlọ́láwọ̀ àlẹ́wọ̀ sẹ́lẹ̀ lórí ohun tó lè bí ọlọ́wọ̀ bá ní lórí ohun tó bá sì bí ọlọ́wọ̀ bá àti òjíṣẹ́ rẹ̀ lórí ó pa dandan lórí àwọn múmi káwọn lóò bínú lórí ẹ̀ ìdínú tó fi jẹ́ pé ìfẹ́ torí ọlọ́wọ̀ àti òjíṣẹ́ rẹ̀ ọmọ yẹn ni kéèyàn ọkọ yẹn torí ọlọ́run àti òṣìṣẹ́ rẹ̀ ọ̀ràn yẹn ni ó sì jẹ́ nǹkan gbòǹgbò nínú átíkù ìmánì. nínú àwọn nǹkan tó fi hàn pé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó tóbi ni lórí pé àdéhùn àtàlẹ́ ọ̀fẹ́ kọ àwọn méjèèjì sílẹ̀. débi pé ìròyìn jẹ kí wọ́n bá àwọn mùsùlùmí tí wọ́n ń kúrò káàkiri wípé àdébùsà àsálà wọn ti fọ àwọn ìyàwó rẹ̀ sílẹ̀. lábàárọ̀ lọ́jọ́ ọlọ́ba tó wà lọ́la lọ. àdéhìsì gbogbo gan tí wọ́n bá wà láti ọ̀dọ̀ àbẹ̀lá ọmọ àbá tí ó ń bèèrè lọ́wọ́ umar ibn tí ọlọ́run bá ń sọ lọ́wọ́ sọ̀rọ̀ bá nínú àkùránì pé ìtàtúbà ìlọ́mọ́ yìí fàfàdé sọ́wọ́ pẹ̀lú ìlú rẹ̀ àwọn òwò ni lóòótọ́ lóòótọ́ ìgbìmọ̀ àbá ti ṣe pé pọ̀ mọ́ àbọ̀rọ̀ máa àbọ̀ àbọ̀rọ̀ ṣé kí ni wọ́n àbí ọ̀rọ̀ náà pẹ̀ nítorí mà ní tó tí wọ́n béèrè torí pé wọ́n fẹ́ àlàyé ẹ̀kúnrẹ́rẹ́ lórí ẹ̀ ó sì rí ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé. nípa báwo ni àlẹ́ ló ṣe lọ ṣùgbọ́n tá a bá bẹ̀rẹ̀ àdéhùn ilé ètò kọ̀ọ̀kọ́yà ni aago méjìlá àbọ̀ aago òkúrò tó wọ̀ tó padà kó pé aago fúru di àlọ́ èyí tá a kọ́ tó ṣe déédéé ọlọ́run kan aládẹ́ èyí tí a ṣe àṣìṣe lórí ẹ̀ orí wá tí ìbéèrè bá wà.